وسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين والآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا أرسل الله سبحانه وتعالى إلينا نبيه محمدا صلى الله عليه وسلم ليرشدنا إلى سبيل الله وليعلمنا أمور ديننا وليعلمنا ما يقربنا إلى ربنا من الأعمال الصالحة فمن اتبع هذا النبي وما جاء به من الهدى أفلح وأنجح ونجا من عذاب الله ومن عقابه وهذا يفسر قول أبي هريرة في حديثه عن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخل الجنة إلا من أبى سئل أمن يأبى فقال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أمة الإسلام الله سبحانه وتعالى قد أرسل رسله تكرى لئلا يكون للناس على الله حجة بعد الرسل من آمن بهم كان من المفلحين ومن ترك سبيلهم وعاندهم واتبع غير سبيل الله سبحانه وتسامى خسر وخاب كيف لا ربنا سبحانه وتعالى علق نزول البركات والخيرات بإقامة العدل على أرضه فقال سبحانه وتسامى ولا تفسدوا في الأرض بعد إصلاحها وعلق الله سبحانه وتعالى نزول الابتلاءات والعقوبات والعقوبات على ارتكاب المعاصي بعد أن قد نهانا عنها قال الله سبحانه وتسامى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس لنذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال سبحانه وتسامى وبلوناهم بالحسنات والسيئات لماذا لعلهم يرجعون فقال فلان باتوس والمسلمين أن ترى لكي كرات جريفان النبي صلى الله عليه وسلم أن ترى بنات بما في مبوا ألو بني سالكون كان النبي وبني سالكون لاري أتي أوارا النبي وأتي أن صحابة kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lójọ́ bí alìkíyàmá ẹ̀yọ́nà àníwẹ̀sìn mo ń fi àsìkò náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ sí ìrìnlẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ anítàkùnlá ẹjá jọkọ̀nù ọlọ́run ọba ibẹ̀ olóore wà fún wa láyé àtàlìkíyàmá ọba adẹ́dà pa wá láṣẹ kábẹ̀rù rẹ̀ fi mawadi'a kathiratin fi lọ́bàá nígbà ti pàwọ́ lásẹ̀ ká bẹ̀rù òun ká wá fi ìbẹ̀rù yìí ká mú lọ́wọ́ tó bá ti jẹ́ pé bọ́lọ̀ ọba dídà sí ẹran wa ni yóò di gàgá láàrin àwọn àtìyá rẹ̀ àmì tọ́síyà ọlọ́run jọjọ́ rẹ̀ àlè bẹ̀rù rẹ̀ níbẹ̀rù tí ó sì wá láǹfààní táàfin ní tọ́síyà rẹ̀ jama'a Allah subhanahu wa ta'ala arsala rusulahu tatra ó rán àwọn ànábì rẹ̀ tẹ́tọ́ nísẹ̀ntẹ̀lé tí kabalọ̀ ìkóòtùdé tí kabalọ̀ ìkóòtùdé títítítítí tó fi rán ànábì wa sallallahu alaihi wasallam ó sì ṣe ní òpin òjíṣẹ́ ẹnikẹ́ni tó bá tún wà ní ẹ̀mí rẹ̀ wípé òjíṣẹ́ tuntun mi ń bọ̀ tuntun mi ń bọ̀ lẹ́yìn ànábì tó bá kú sórí irú ìgbàgbọ́n kìí sẹ́ntọ́lọ̀ wọn bó kìkà bọ̀ kò kúre ẹ àwọn kìnnìkan ní amadiya ní ọkọ̀ gbé ń bá ti dàpá nàbí ìkọ́ nígbẹ̀yìn ànẹ́bí kó kú sórí ìsùjúdù báyìí kìí ṣe mùsùlùmí o èyí tọ́lọ̀ ń sọ̀nà ẹ ń bá ti pọ́lọ̀mbà ló ń rọ́ níbi ló fẹ́ kọ́rọ̀ rẹ̀ lọ àwọn bọ̀ anábì sallallahu alaihi wasallam nígbà tó náà dé ó dé bí ṣàrọ̀ ilà lìkúlì jàlínà minkum shiratan wa minhaja afọ́nàbí ní àwọn òfin ìntọ́ ma tọ̀ ni bó sì máa sì sẹ̀mìrì sọwárí àwọn òfin tá agbílẹ̀ ọ̀rọ̀ yìí ibẹ̀ ni déédé wà lórílẹ̀ ọlọ́run tí déédé yìí bá ti wọ́n sẹ̀mí màtámá يقام العدل في الأرض تنزل الخيرات والبركات الدور لنا كما تنتلي انت مفيرو النبي أوريو ما سلي lọ́tún lọ́tún ìbùkún máa ṣẹlẹ̀ láti sánmà nítorí wípé ń táwà náà ń fẹ́ ní sánmà ẹ ti ń ṣe lórílẹ̀ ìjẹ́ ànábì wa sallallahu alaihi wasallam in tí wọ́n fi ọgbà lágbàtàn kọ gbàǹtẹ́sẹ́kù mẹ́ nítorí wípé èèwọ̀ ni kéyìn ọ̀ yọ àjọ tí ọ̀rọ̀ ọlọ́nkọ́ ma wà jọ nígbẹ́gbẹ́ fi ń jọ ó lóun fẹ́ wé tó sí wà tẹ́kùrù bíbá àmì eléyìí náà ló sì jẹ́ ìjayà tí ànábì sọ̀rọ̀ sọ́lọ́mù tó gbéṣẹ́ ní àwọn sọ̀hábà níjọ́tọ́lọ́mù sọ wípé gbogbo tó bá ti rò lóyún tó rò lóyún ń gbé dàjẹ́ ló kọ́bàkẹ́ mẹ́tì ìṣẹ́ńṣẹ́ nítẹ́ bá ṣẹ́ńṣẹ́ èyí sí rẹ̀ tẹ́ bá tún wá ń ro nǹkan kí mọ́mù sí ìjàbọ́bà lórí mímbàrí ń gbé dàjọ́ lé káfà ti ń ṣe náfíà lọ́hùn kó sì dàkú ń gbé dàjọ́ lé gbogbo tẹ́lẹ̀ ẹ̀rù an sọ ha bàbá kúra wọn jọ wà bẹ̀rẹ̀ jẹ́ àmì hadith àbí rọwà hadith bukhari bin sahih ẹ̀rù bá wọn pé níbi la fẹ́ kílè ìgbà wọn bá sọ sọ́rọ̀ wípé laqad anzala Allahu ta'ala fi kitabi ayatan lẹ́nu kíkọ́ ha ọlọ́n ti sọ́wọ́ kíkà lè báyé sínú alukur'an agbára wo ìgbà أفتؤمنون ببعض الكتاب وتكفرون بعض أتقولون كما يقول عن الكتابين ṣé bí àwọn tí wọ́n fún tí a ṣe sọ sáájú rẹ̀ náà sì fẹ́ sọ àwọn Yahudi àti ẹ̀nà sọ́rọ̀ wọ́n ni sẹ̀mẹ́ná wá ọ̀sọ̀ iná ọlọ́run sọ rẹ́ǹkà sọ àgbọ́ nígbà títí ojú bẹ̀ta àgbà wọ́n ma bọ́lọ̀ sọ̀rọ̀ bí ẹ ṣe àríbí mi se ń jẹ́rẹ̀ fẹ́ sọ́nà àwọn sọ́ábà ní ah, kèsè tán mí nù fa àmọ́rọ̀ ohun fàjẹ́kọ̀ alàrùkà àmìyàkúrẹ̀ gbogbo wọn bá kúnlẹ̀ wọ́n tẹwọ́ sọ bà dẹ́dà wọ́n kún sẹ mẹ́rin wà àtọ́ana ọlọ́ ayàtọ̀ sọ̀kalẹ̀ wípé àti ń tàbá se àti ń tà fi mọ́ ìtàwọn

ìtọ́ sọ̀kalẹ̀ náà àti gbọ́ àti ìgbà náà gbọ́lọ́lọ́wọ́ wa tó bá wọ̀n lè ṣe o wọ́n ò dìde lórí ìkùnlẹ̀ tọ́lọ fi ń sọ áyà méjì tó parí sọ́tù lè bá kọ́rọ̀ wípé àmànà rọ̀sọ̀ bima unzila ilayhi min rabbihi wal mu'minun ẹwùn mi nànú o ànábì ó sì tàn rú tá àsọ̀kalẹ̀ fún ọba yìí hátà mọ̀mìnì rẹ̀ náà ọlọ́run wa ń bá bọ̀ ọlọ́ni tó bá wá rí bẹ́ la yukallifullahu nafsan illa wus'aha ìtagbàrà yóò ní ká ìrìn ìlàbọ̀ ìlọ́ laha ma kasabat wa 'alayha ma kasabat ẹ̀mí kọ̀ọ̀kan in tó bá ṣe ń dáadáa oní ó jèrè ẹ̀ in tó bá tó ṣe ń dàkejì oní ó jìyẹ ó tá a bá gbàgbé àbá se mistake se tó ní àmẹ́sì ó sì sàmójúkú òfin wa látòkè sánmà ọlọ́mọ̀ ní sọ́rọ̀ kalẹ̀ o ọlọ́mọ̀ ní kọ̀dù fàálìtì bùdù sí bẹ́ rọ́bàna wà látàmìlà aláyìnà ìsọ̀rọ̀nì kàmá hamalta rẹ̀ nínú kọ́bìnà ọlọ́ọ̀bá àdéhùn táà ní mẹ́gbẹ́ tí ó mọ̀ gbẹ́mìlá fún wa tẹ́ bá fẹ́ kírò fẹ́mi ọlọ́run ọba àrísọ̀tọ̀ sàdám ẹ mara fún mi o ṣùgbọ́n rẹ̀ musa sọ fáwọn èèyàn rẹ̀ títọ̀ bá ta sí ẹ̀ ńlá wọn gbọ́dọ̀ fún mi fọ́wọ́ wọ́n lọ owó kùta wọ́n mọ̀ wá fi bú ọ̀gẹ́gẹ́ bí awọ́n tí awọ́n bá tí orun rẹ̀ bá sí táwọn wá sí ẹ̀jẹ̀ tó bá bóde ń bẹ̀ ó ní ọ̀sọ̀ kò ti mọ́ <laughs> wọ́n sọ fún yín pẹ́sìn ìtìyín le ẹ̀mí ah, náà rò bẹ́ẹ̀ nínú òfin tó lọ ń fọ́ nẹ́bì Musa ẹ ń bá páyàn wọ́n pa ní kò sọ́ kankan pípa ní lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ẹ ń lè pààyàn ọlọ́run fẹ́ ọkàn kan mo sàmójúkú tó bá jẹ́ pẹ́yìn náà bá sàmójúkú ẹ pa number one ẹlẹ́ẹ̀kejì tẹ́bálẹ̀ sàmójúkú ṣùgbọ́n mòjúkú òyìn ìtumọ̀ kan lè mi báyé fún un kí ìtumọ̀ náà ẹgbà nǹkan àkàrà padà díyà ní ìjẹ́bẹ̀ aláàfò ìdá ó bà díyà ọ̀dọ̀ àpamọ́ ẹgbọ́gbọ́rakùnmí ẹ fi díẹ̀ jẹ ẹni nígbà sílámù dé ọlọ́ni ẹ tẹ́ bá lẹ fẹ́ pọ́ntọ̀n pọ̀yọ̀ndẹ̀ ẹ̀pá tẹ́ bá sì ní ẹ fẹ́ gba ìtanràn pọ̀yọ̀ndà tẹ́ bá wá lẹ yọ mú tẹ́mì tẹ́mì pípà àti kọmọ jẹ́ pé bí tí mo sáfẹ́yìn ni kọmọ rọrùn jù ọlọ́run wa fẹ̀lẹ́ kẹta kò fáwà ó fẹ̀lẹ́ kejì kò fún nàṣọ́rọ́ kò fi ìkejì kẹta kò fún àwọn yẹ̀wúdí ọba dẹ́dà bó sì gbé ètò kalẹ̀ rí àwọn nẹ́bì ìrìnrìn wa tí tó fi wá kàmísà sálám jẹ́mìnà kí ó jẹ́ ọ̀sẹ́ tó di èlò wa ṣùgbọ́n táàmù pàdé rẹ̀ àmúrọ́ kútúbà yìí yọ́ ma bá wa sọ̀rọ̀ rí wípé ṣe ń tí ń ṣẹlẹ̀ sí wa ní ìlúwa yìí ní Nàìjíríà sọ́sẹ̀ ìyọ́lọ́nà kọ́sẹ̀ ìyọ́lọ́nà kí lọ wá fà gbogbo ọjọ́ àjọ́kùn mọ́sálásí yìí ìlàsàlùwàràká tó wọ́bí kọ̀sẹ́n tó fi òkúta rárí kọ̀sẹ́n tó dọ̀dà lẹ́fẹ̀ẹ́ òkúta káàdé ra ọba yìí o àmúlòkàlùkù náà kò tó dé o ọlọ́run sì jáde nàkúdà o ẹni tí tí ń rọ̀ pálọ̀ láwọn ti já ń gbọ́ túbà lọ àwọn sì wọ́n padà sàlùwà láwọn àwọn á sì tó bí ọ̀rọ̀ sí àárín báwọn kàmù lọ́wọ́ democracy orí ìbú ní jọ láti sánmà ni a ti sọ bẹ́ẹ̀ láti gbó ó kọ́ rẹ̀ náà júwe rẹ̀ ẹ̀rọ tí ẹ fi parí rẹ̀ àwọn tí ó sì pò kọ ìfún irú ẹ̀ táwọn mú kọ́ wọ́n sì gbélé lọ a sì jọ nílà kẹ́yìn èèbò tó gbélé láà lọ́sẹ́ àjọ ní kíni o àjọ nílà kẹ́yìn ṣùgbọ́n àwa ẹnu láti sọ pàǹfẹ́ tọ́lọ́hùn ṣùgbọ́n kí ló fà wá náà di ẹni tí ó nílà kẹ́yìn kí ló sọ wá di kóókó lẹ́nu ẹran kí lọ sọ́wọ́ dìbẹ̀ Allah subhanahu wa ta'ala nínú sọ́tù Rum in bá gbọ́ sọ̀rọ̀ pé zahara al-fasadu fil barri wal bahr hata kí ni wọ́n àfà wọ́n ní al-barru yẹn fàyàfí nìyẹn al-bahru yẹn al-amsar wal qura ọ̀tọ́ wọn àfà sọ́mbẹ̀ lọ́bí márùn bọ́tẹ̀ ní túbà akànlẹ́gẹ́ kọ́lọ́bàjáre rí díẹ̀ sọ́mbẹ̀ zahara al-fasadu fil ọ̀nà tó dì nínú pápá àwọn èèyàn mọ̀ tó wẹ́sẹ̀ lọ́bẹ̀ ṣé ọmọ bí tẹ́sán ti ń kọjá nínú tọ́lọ̀ ti pa ìjọba bí ìlú rẹ̀ nígbàtẹ́ lọ tàbí kí pàtàkì bí gẹ́gẹ́ àríbí yàrí ẹgbẹ́gbẹ́ ọmọ ilé ẹnì kọ̀ọ̀kan ò sì gbọ́dọ̀ sẹ́ẹ̀sẹ̀ kù ọya ẹtẹsẹ̀ márìn nítorí pé ààyè ọlọ́run ti bínú ń bẹ̀rì àwọn èèyàn ti lọ kọ́ nǹkan bẹ́ẹ̀ o nísìn wọ́n náà fẹ́ lọ máa fi bẹ̀ gbafẹ́ àdúgbò ọ̀dọ́ òru ibi ọlọ́mà ti bí ní pẹ́ tí ó bá jẹ́ pé bùkátà kánàbí ọgbà bẹ̀ kọjá bá ṣẹlẹ̀ sí àmìnẹ́bì àdúgbò ní orúṣẹ́ títóbi ọlọ́run ní yẹbẹ̀ ọlọ́run bínú ọlọ́run bínú ẹgbẹ́ kan wà sọ wípé ẹ̀ẹ́ tọwọ́ tó wá ń bínú ńkọ́ jọmọ́ ẹjọ́ wo kíkà nǹka rẹ̀ èèyàn lọ́rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ gbogbo tó lọ́gbẹ́ ní ìṣẹ́nu òtúnṣe ló jùṣẹ́ ṣùgbọ́n sọ báwọn èèyàn tí wọ́n bẹ́ gbọ́ ní bàbá yìí ibi àjẹ́ ó sì sọ̀rọ̀ ọ̀gbọ́ òjò ìyá ń sùsù àbíbí wọ́n wò pé tó ló ní kí n sọ fún ẹ̀gbọ́ ojú oyà ló ti sú yìí kò sì sùúrù bá ń kọ́ mọ́rọ̀ ọ̀dà mọ̀ wá ń bọ́lọ̀ ń bí lójú ẹsẹ̀ sójú ọ̀yà kò lè rọ̀ bàmí láàrin wàdánúni ìdáhàbà mọ̀gọ̀ bíbáni ànàbí yúnúsùnà mọ̀gọ́ yùgọ́ bíbù kọ́ ọmọ òun fìlà ń gbọ́dọ̀ ń báwọn èèyàn rẹ̀ bínú ó wọ́n sọ pé wọ́n bínú tòótọ́ nígbà lọ ọwọ́ kojú omi ìjìdé wọ́n ní kí ni káwọn òsì báyìí bóyá sá ó ní ara ń fún mi ọba kọkọ̀ wọ́n ni a ní ah, fókọ̀ tí ẹ̀sí wọ́n ni ẹfókọ̀ tó náà sí orúkọ ànàbí Yúnúsù ní jáde àà ah, ó lè ṣẹlẹ̀ ẹjọ́ odó ọlọ́run wá ń sọ fún ẹja wéèlì wípé mẹ́rin sáré lọ gẹ́gẹ́ bí báyìí báyìí báyìí ní lọ́ọ̀tún ní lọ́ọ̀rún ní ọ̀rọ̀ mi kan bẹ̀tọ́ sẹ́lẹ̀ mo ní ń bínú ìwọ ń bá mi bínú gbà tí mi ṣe tẹ́ bínú àsìkò tí ń bínú ètò kí n ti ẹ̀kọ́ bá bínú lẹ̀ ẹ̀rọ nǹkan mẹ́wọ́ kó ní ẹ̀kọ́ tó kọ̀ ní ìkọ̀bí ìlú tó sọ́kọ́ lọ́wọ́ bá jọ lọ ó sì rí àpẹẹrẹ ẹ̀kọ́rọ̀ ó bínú ṣùgbọ́n ọba yìí àti màlẹ́yíkà àtànàbì àtẹnìkẹ́ wọn ìbá dásì ti bá ń sì la yus'alu amma yaf'alu wa hum yus'alun Allah فوح الله للقوت قال الله صفو اجاويب إنه ولي من أوليائي ونبي من أنبيائي لا تخدش له عظما لا تخدش له عظما ولا تكسر له عظما ولا تخلو لحما أو بدو رليبو أو بدو جن كتنين عرارو كو اللومي بان لوددي ونو أصاني wájà àìtò bá túnra kà sí jìnà lẹ́wọ̀ ọ̀sẹ̀ mi mo wá fẹ́ fi títò bí mi hàn mo wá sọ ní rẹ̀ di ẹ̀wọ̀n fún jama sọ́lọ́ ọba tí ó ń yàṣẹ nǹkan tá a máa bala gidi nù gbogbo onílẹ̀ yìí kò wú láti fi ọ̀rẹ́ rẹ̀ sẹ́wọ̀n mbẹ́ ọ̀rẹ́ kún ní ọ̀rẹ́ pẹ̀sọ̀ tá o ọwọ́ pákéjì ẹ̀ wípé ìbí ọ̀pá lọ́wọ́ àjẹ́ ní ọ̀pẹ̀ òkùnkùn òkú kẹta inú nǹkan tí mo fẹ́ fi ọ́ sí tí ń jẹ́ ẹja ma wá wà ní okùn mẹ́ta fanada fi bulumat ìbẹ̀rẹ̀ mùsùn tí ń pọ̀lọ́ ọba jẹ̀mọ́ tọ́bá jẹ́mi àti láàtú ti ṣe fún tánà bí ìṣe lọ sáwà pé bísìn ọlọ́ni bọ́hàrọ̀ alfasadu fil barri wal bahar aburú bí ń tọ́gba lé gbogbo àwọn alamọ̀ síbẹ̀ aṣọ òkú kalẹ̀ fún aṣọ wàhálà kalẹ̀ fún kí nítorí pé ẹ̀ láyá àfimá ẹ̀ṣẹ̀sìn ẹ̀ṣẹ̀sìn ẹ̀ṣẹ̀sìn ẹ̀túkò kó ní ìgboro ẹ̀ lọ sí létí odò kó bí ọmọ ìwẹ̀ oó láàrin ọkùnrin ọlọ́kùnrin wọ́n ní kò ní túnmọ̀ jọ hmm. agbúrúgbalé ọgbọ̀kọ bima kasabata aidi nas عند ابن ماجه وفي الموجب الأوسط عند الإمام الطبراني وفي المستدرك المحاكم وفي الحلة عند أبي نعيم رحم الله الجميع من حديث ابن عمر رضي الله تعالى عن مرضاهما قبل ابن عمر أني عليه السلام وقلوا عندك وأقبل علينا رسول الله صلى الله عليه وسلم إن شاء الله ويجيسيا وفيسي وبيت وجوره واو ẹmọ ọgbọ̀n àwọn náà ń bọ̀ ànábì wa ni homsun nǹkan márùn kan mẹ́tọ̀ fẹ́ kàfin lé ní ìdábtùlí tún bì hinna wà rúdù bì láàyè àǹtìbìrìkù hinna nǹkan márùn ìjọ tó bá ti di wípé wọ́n bá ti fi gbé ìwò láti sánmà tó bẹ́ẹ̀ di àdẹ̀wò fún láti sánmà àti pé á olóńdọ̀ olóńdọ̀ ó tí mo dojúkọ yìí méje nǹkan wọn bá wọn ooo àwọn tọ́rọ bí ìbẹ̀rù kọsẹ́ ṣe ń tẹ̀sọ̀ hábà ìbẹ̀rù tún wà nẹ́bí nítorí pé wọ́n fi ń tọ́pọ̀ hàn Thompson bí nǹkan mọ̀ rẹ̀ sọ yìí ìdáàtò yìí tún bì yìí tí a bẹ́ẹ̀ tí ń bẹ́ ti fi bẹ́yìn wà ó dùbì láì á ń tó dìrì kò hún náà ọlọ́jọ́ mọ́jọ́ jẹ́ yìí ni ẹ̀ fojú wọn náà tí ọ̀bàjá wọn àwọn ni ọ̀jẹ̀ ما ظهر الفساد في قوم قط ما, ما ظهرت الفاحشة في قوم قط حتى يؤلموا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا أقول إبجاء zina kọ́mọbìnrin ọmọ wọ̀ kú wọ̀ jáde ní olé tí è ṣe pé onìkan ní dágbélé ìyá rẹ̀ ọwà mẹ́ bàbá rẹ̀ ọwà mẹ́ àǹtí rẹ̀ ọwà mẹ́ bọ̀dá rẹ̀ ọwà mẹ́ gbogbo orí kìrì tí ẹ̀bá ti ń ṣẹlẹ̀ aburúfọ́fá hátà ní nínú òbí ẹ̀ tí ó tó fi wá di pé aburú yẹn níbi tí agbára ní wọ́n bá wà ibẹ̀ wọ́n tó kọ́ fún ní permission wípé ẹjọ́ ọmọbìnrin tó bá ti klọ́kì 18 ó lè wọ́n tó bá wù ẹgbẹ́ jẹ́ ṣe rọ́yìn yóò ọmọbìnrin tó bá ti klọ́kì 18 ó lè lọ sọ́dọ̀ ọkùnrin wọ́n fẹ́ káàkiri gbọ́ yóò lọ́dọ̀ àwọn òbò lọ́dọ̀ ọba lọ́dọ̀ àwọn kú sí ìfẹ́kọ́jẹ́ pé àwọn ọmọ ti ṣe ní ayé wa aburú tó bá ti di tí òbí ti mọ̀ mọ́ bí wọ́n pẹ̀lú ọ̀sẹ̀ lásán obìnrin owó ìpínlẹ̀ wọ́n pọ̀lọ́ kírìmù wọ́n sì obìnrin ilẹ̀ ní oòrùn ń kàrí tọ́mọ̀rù ní títì ní bábáwò bí wọ́n kiri ọṣẹ lórí ọkọ̀ obìnrin wọ́n máa fi jó pẹ̀lú pátá ìjọ tí wọ́n bá fẹ́ gbàṣẹ́ náà irú ọ̀rùn wọ́n tó wá gbà wọ́n kò bí 150 tí wọ́n tó kẹ́mi mọ́mìnà ni ọmọ túnmẹ́ mọ́mìnà ni ọmọ túnmẹ́ tọ́lọ́mà pé kí wọ́n mú ọrùn 8-5 náà láàmà fọ but wà uniform ó ní mẹ́rin sọ graduate ni ẹni wà máa kiri òbí nínú tó bá kiri wà á package ẹ so ọkọ̀ tí wọ́n mọ̀ lùlù tẹ̀lé lẹ́yìn rẹ̀ ìgbárè àwòrè tá a bá sí tv ní tẹ́ mọ̀ wòrò bẹ́ẹ̀ gbọ́ yìí púpọ̀ lè máa gbọ́ lọ́tún lọ́sì hátà yóò lè bèbè ha tí ó fi wá di ọjọ́ wípé gbogbo ayé ni wọ́n tẹ̀lé kà wọ́n mọ̀ wá pariwo ẹ̀ lọ́tọ̀ lọ́sì ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa rí sí pé mọ́mà bẹ̀rẹ̀ ẹ̀yìn kan wọ́n tẹ̀rẹ̀má burú tẹ̀rẹ̀má burú òfin àdìmọ́ ọmọ ẹ̀dàkùn kẹ́mìkọ́ ọmọ bọ̀ jùmọ̀ kọ́ wá padà kó wá di jùmọ̀ ẹjọ́ mẹ́jọ ká afẹ́yẹ̀ wà jùmọ̀ ní wàláyé mo de báyìí ní tí mo rí gbàgbé ọ̀dà mo kàn padà lébẹ̀ ni kí lẹ́ni gbàgbé sí ọ̀dà ó ní wọ̀kú wọ ni ṣé géèjì síra wọn ṣe ń sẹ̀wọ̀lú ìlú ìtàrí náà ma ń dúró wọn sẹ̀wọ̀lú ìlú àkíyà ní brown kí ni kọ́lẹ̀ paraku ti á di hátà nínú nàìjíríà wọ́n ti parí ẹ̀ parí ẹ̀ ó ti wá di paraku àníbì ní ẹni ìlú tí wọ́n bá ti máa ń ṣe bẹ́ẹ̀ ilà fàṣà fíhìm tọ̀ọ̀rù ikú ọ̀wọ̀ ọ̀wọ̀ ọlọ́wọ́ fọ̀kásà rẹ̀ wọn ẹwọ́n ma wo ikú yíran kú wọ́pọ̀ òhùnù fi ka kú lọ́nà wá jẹ́ ibi tó tó bá dé kìí sẹni tó sọ̀kalẹ̀ sórí rẹ̀ nìkan ní èmi ẹ ń bá wò lásán yóò mú ń bọ̀ lọ́wọ́ yóò mú ń bí ó ti dìde yóò mú ń tọ́ rẹ̀ kásọ̀ rẹ̀ yóò mú ń orí imú والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا أتيروها ìkórora ìnira wàhálà nínú àlàáfíà ara tí wọ́n gbọ́ mẹ́rin lọ́gbọ̀n tó ti tọ́sájú wọn lábà àtóńsóbíà àtóńgbà lájọ máa kẹsẹ̀ bómi tààlọ̀ ọpọn wọ́n gbọ̀pẹ́ dòlà mẹ́rin kẹ́kẹ́ ẹrù gbogbo ẹ̀bà wọ́n ni ẹ̀tẹ̀bà náà ẹ̀bà fẹ́ gbádù ẹ̀bà ẹ̀bàjọ́ kejì lọ dájú àmọ́ jẹ́bà tí ó ti tí ó ti tí ó ti horo lórí tààfà ní ìsìn wọ́n gbé dékìníkà ẹni òkíní jẹ́ ní okú ọmọ ní òtún tẹ́tẹ́ wọ́n tó bà ibi okú ọ̀jẹ́ ń gẹ́ni rẹ́ ibi okú jẹ́gẹ́ ló ti jẹ́ nǹkan kẹ́mù rí ọmọ ẹ̀dín tí ń ọ̀dà rẹ̀ ìnira dé irú ìnira ń pọ̀ wà ní gbọ́rí sọ́rí gan ah, kí ah, ah, ní ẹni agbára gan àwọn òtẹ̀ tí ìmọ̀kókò tí ń ṣe nígbà tí ó sì dìrọ̀lẹ́ rẹ̀ wọ́n tẹ́sì dọ́kọ̀tọ̀ tẹ́sì yẹn láàrọ̀ wọ́n ni kí ní ẹ̀ ti máa wọ̀n náà wọ́n ni èèyàn mẹ́wàá ló ti jókòó níbi tẹ́ni ti dìde wọ́n ló ti máa wọ̀n náà wọ́n ní wọ́n ti di tẹ́jọ kó tún ní ṣèyàwó onáfọ́sọ rẹ̀ àà yọ́ ma wá tàkà yọ́ ma fọ́ká yọ́ ma fọ́ká jẹ̀mọ́ ọlọ́run ti fi rú ẹ̀ bá wájà àbí ò ti fi bá wájà táà bà jáwọ́ ìlú ètò ń bọ̀ sáàrò sọ́dọ̀ ọlọ́run kòrónà wá ọlọ ẹ̀bùlà wá ọlọ éèdì nìkan àwọn èèyàn wá ń kọ́ ọ́lẹ̀ bí ìgbà tí wọ́n ń fi nǹkan kún nǹkan bọ̀tẹ́ẹ̀dì náà ti wà ẹ̀bùlà ti wà korona eh, ti wa kíní ti wà ọlọ́run ní in tí ń ṣe àdúgbò sábàbí rẹ̀ òun ni zina tẹ́ǹsì tẹ́ǹ pè ní àrùn gbajúmọ̀ sábàbí rẹ̀ ni wọ́n kú ọ̀tá àmà yín wọ̀ káàkiri sábàbí rẹ̀ ó ní àárí agbára kankan tí àwọn tó àṣẹ ń bẹ̀ náà pín bẹ̀ lọ́lọ́kùn bẹ̀ látàkù fitnatan látùsí ìbánilẹ̀ lẹ́bùrámù mi kùn ọ̀sọ̀ kí ló mọ̀ wà máa pariwo tí wà láì dágbé ẹni tí ò sí ọ̀pẹ̀ ọ̀kanú àwọn dẹ́ẹ̀bà tílà mú àwọn àfáwà lọ́jọ́ ọparí alúkọ̀tà àjọ́nà ọwá délé kò sí epo nínú jẹnẹrétọ̀ wọn ọ́sẹ̀ wà gbé kẹ́gì ọfẹ́ lọ rí epo tírélà yẹn lọ mọ́lẹ̀ báyìí nígbà tí wọ́n gbò àtàwọn tẹ́tẹ́ ń bọ́lẹ̀ ẹnu rẹ̀ ò ṣe é gbòòrò ṣẹ́jú kan báyìí ògbògbò rẹ̀ ọ̀dà nígbà táwà sí ìsọ̀lá náà wọ́n ní kí ni wà náà muslim ti pọ̀jù sọ́ni ní ti mutí ni sọ́ni ń ṣe wàlá bẹ́ẹ̀ kí lẹ́nu wọ́n táwọ́ ìfẹ́ ọkùnrin ṣe sípò ní gbẹ́nu ara rẹ̀ ní ní tó bá wọlé gbẹ́wọ̀ rẹ̀ sí níjọ́ fẹ́ ní rẹ̀ sí nàkúnyà ẹ̀mí ti a ní mú lọ yóò ọ̀nà àwọn ọ̀rán ọ̀ràn wàhálà ààrẹ àbẹ́wò tó ẹgbọ̀ rí ilẹ̀ màgbọ́ ilé tó ń bọ̀ kí sí pé ó ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run tẹ́ ń bá a lọ àríbí ti sọ fún a fúnra àwọn olùgbọ́n máa bẹ̀ lọ́hùn gbogbo tí wọ́n ti ń pè ní àjàkálẹ̀ àrùn ẹ ń bá bá lọ́nà mùsùlùmí ṣàhádà ni wọ́n máa jẹ́ fún ìlú ẹ̀rí ni pé eléyìí kò ní rí àwọn ọlọ́run tí ó máa lọ àjẹ́mà ṣùgbọ́n gbogbo wa ló wù ká tó sìn pẹ́sì ṣùgbọ́n amọ́lọmọ́lọ́ wà lọ́ọ̀sẹ̀lẹ̀ ní ti ń ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ṣẹlẹ̀ ní sallallahu alaihi illa ukhidhu bis-sinin ẹ̀ẹ̀sì ni ẹ̀rì ìlú kan kí wọ́n máa dí òṣùwọ̀n kù òṣùwọ̀n wọ́n máa dínkù ọ̀tọ̀ ní tẹ́ ìwọ̀n ọjà lóko ọ̀tọ̀ ní tẹ́ máa fi tàlé elépo ó ní etí ẹja fún ọ ẹ̀kọ́ ọwọ́ bọnú pọ́ǹpù oní gáàsì ẹ̀kọ́ ọwọ́ bọnú pọ́ǹpù ẹlẹ́wà ìwé ìlú ìkẹ́nẹ́ ọ̀nà ń tẹ́wà kóńgò mẹ́wàá lóní o ti mọ̀ bí o ti mọ̀ kóńgò tí máa lò fẹ́ nípa ọ̀kan ẹlẹ́pà oníyàn tó ń kó pépà ìsàlẹ̀ agolo yọ wà gbé sókè yọ àgbóyó sókè hmm. gbogbo àwùjọ tí wọ́n bá ti mọ́ ẹbí òsùn náà kú ilẹ̀ ọkùnrin bí sinmi ìyàn ó mú wọn o ìyàn yóò mú wọn o وشدة المؤونة bákan náà gbogbo tó bá ti ń bí ó súnwọ̀n kú ìnira owó ìmọ̀ gbọ́bùkátà tó bá ní 5,000 wọlé tí ẹlò mí ò tí rí 5,000 tó ń mú kúrò bí sí ti ní 5,000 ẹni 5,000 lọ́wọ́ yóò sì máa sun ẹ̀kún tí wọ́n tó fún kún jáde torí 50,000 wọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀ láàrọ̀ kọ sẹ́ni tí bùkátà ni ó bìyànú wọn àfìgbà tí ikùn mú ọ̀tọ̀ bá tó tó bọ́ sósì wọ́n a fi ìlú wọ́n a lò sẹ̀mí ìdẹ̀kùn ìyẹn ti wà àrùbùkà tágbọ̀nrọ̀rùn wàjáwòrì as-sultani alayhim wàjáwòrì as-sultani alayhim wọn ò sì ní ní olórí tí ó fi dáadáa bá lò olórí tí ó ní alábòsí ayé ọ̀run lọ́jẹ̀ ẹni ẹ̀ẹ́dẹ́gbọ́n ló ń ṣẹlẹ̀ àti ẹ̀yìn aráàlú ilẹ̀ náà ni wọ́n sàánú tí èfin lórí gidi olórí tó bá fi yà jẹ́yìn onáà lọ́bẹ̀ o tẹ́ ẹ bá wá tó sí ìyàwó tí ó fi wá àwọn burúkú fún yí nǹkan nǹkan náà jọ ní ìrìn bí sánmà tó lè sábò sílẹ̀ rọ o ìka tó bá tọ́ sí mú lọ́ba fi rè mú irú ọba o ọba ọba tó wá ní gbogbo nǹkan kọ́ tí òun náà wà á fi ìka mí lò òṣùwọ̀n àti ndẹ́kù àwàkú bọ́m̀bẹ̀ àwàtẹ̀ ìkẹrin ìlú ẹ̀ ti bọ́m̀bẹ̀ ìdàjí ní ó ti lọ gbómi ògì yá àdá ṣúgà ní ẹ̀ yá àwọn èrì díẹ̀ sí gbogbo ẹni tó kó aláàrọ̀ báyìí inú bá fò láni ọwà lẹ́ran múgbùn gbogbo wá yọkùn kalẹ̀ ẹran olè mi bí ẹ sí ní ẹran ló wà lórí àgbà oúnjẹ ẹran ilẹ̀ ń wò ẹran òjè kó lè gbéra mọ́ bí ó sì tànú tí a nù ìwọ mìkírà náà tó ń gbé mẹ́rin sẹ́yìn mo ti ẹ̀rán ẹjọ́ ọ̀fẹ́ sórí burúkú ní ẹ̀rọ bó sórí po mẹ́rin ilé o ẹbọ́kọ̀ mi mẹ́rin mo fẹ́ gbé ó ti rérò lẹ̀ láwọn èkó náà náà tí a ti kọ́kọ́ orí tó gbé mẹ́ta tẹ́lẹ̀ nípa ẹ̀ṣẹ́ ìgbónífẹ́ ẹ̀bọ́lẹ̀ mẹ́rin ẹ̀bọ́lẹ̀ in tó ń galùkú dánwò ní àwọn bọ́ọ̀sì kan bẹ́ẹ̀ ìlàjì fláwà ìlàjì èrí ní àwọn èèyàn máa dùn pé à ah, ọba fẹ́ gbàgbé owó bọ́ọ̀sù méjì báyìí ó mú mi sí tí ìdálẹ́ ní lọ́ọ̀dọ̀ yá ṣe kí ó sì pò nǹkan mọ́ jẹ́mà ta ní ń bá wà á dàrú ọwọ́ aládàrú fúra wa òsùn àti nìkùn aláṣọ náà mọ̀ bí ṣe wọ́n tiẹ̀ àwọn tó bá mú báyìí ẹ̀kejì ó ti mọ̀ tí wọ́n lọ tàkínà àà pẹ̀pẹ́ èpè bí tí ó ń bí asẹ́gbẹ́ta ń sẹ́gbẹ́ ọ̀pọ̀ àwọn ọ̀lẹ́wọ́ òsì ti mọ̀sẹ̀ pé gbọ́n sẹ́pẹ́ pẹ̀lú ìyàwó mọ̀ ó ti mú ẹwọ́n tó ń kálukú wí ọmọ mi só ti jẹun lókù báyìí ẹwọ́n tó tẹ́tí ń kọ́ ìrùn so ilé òsì mọ́ a ní fí ọ̀rùn bọ̀ a sì ní ní olórí tí ó láàánú wa tí è dérí kánsílọ̀ tí è dérí chairman government tí è dérí gómìnà àwọn náà mọ̀ rò pé àwọn náà yóò mọ̀ wu àwọn náà wọ́n ṣe dáadáa o ṣùgbọ́n wọ́n yìnpin lẹ́mìí wọn tẹ́rà wà náà ti yìnpin sọ́lọ́run àwọn tó ń sunkún àwọn olórin tó ń sunkún lábẹ́nu pé ní ìdẹ̀wà mí gbogbo tí ń ṣẹlẹ̀ yóò ẹjọ́ bó ìpàdà ọjọ́ kejì náà ẹgbà lóòrìn ni ó tún mú tọ́jọ́ kẹta tó wá tó ti pa ìdẹ̀ nínú ilé àdàní ó tún mú ètò ń wáyà aná tí wọ́n tún bẹ́ẹ̀ ní èmọ̀ ẹgbẹ́ tọ́jọ́ márùn omi gbóná ni wọ́n sèlú ọkọ̀ tí wọ́n fásọ kálukú lórí kì í sè náà èmi àti yìí làádá tẹ́ràn fi rí báwọn mélòó ni àwọn tẹ́ ń bọ́pàá mélòó ni mélòó ni sáwà náà ṣùgbọ́n afọ́pọ̀ aláàmì ìgbàfọ̀ náà ọlọ́nà wà ní kò burú ebí èmi náà láwọn ajá tọ́pọ̀ ń sì tẹ̀kẹ́ sínú àwọn ajá mi pàdé ẹsẹ̀ àǹkọ̀kan ó di méjì wala yamna'u qawmun zakata amwalihim aw lam yamna'u zakata amwalihim illa yìí olùkọ́tọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sì ti rẹ́ ní àwùjọ táwọn olówó ibẹ̀ tí wọ́n bá ti yọ zaka tọ́lọ ni wọ́n máa yọ nínú dúkìá wọn zaka wo zaka tó wípé ìgbà tí wọ́n bá tu owó jọ tí wọ́n wá lówó tó wọ zàkà lọ 2.5 wọ zàkà nígbàwo ní ọmọdán ọdún owó èyàn wà fi 2.5 pamọ́ yọ́ mọ̀ sí ní ayé rẹ̀ lọ yọ́ mọ̀ bọ́bùkátà tọ́wọ́ òsì ní ka 2.5 tí ó tó fi wá lọ bókà padà lọ́wọ́ èèyàn ìníọ́sọ̀ yọ zàkà mẹ́ o ẹwu àwọn tòkòtòkò jọ́mẹ́jọ jọ́mẹ́jọ yìí káìtì nítọ́ọ̀tì ọmọ ọ̀yọ́ ní owó ọkọ rẹ̀ ọmọ skúl yọ́yọ́ ní owó jẹ rẹ̀ nínúkan yọ́yọ́ wọ aṣọ nínúkan àwọn yọ ọlọ́wọ̀ sì rán wọn níyọ kọ́dà kò tún sí inú òfin àwọn kìrìsìtẹ́nì gan wọn ṣùgbọ́n wọ́n jí mú ni kẹ̀kẹ́ àwọn mọ̀ gbogbo àwùjọ tí ìbá ti yọ zaka kí n jọ mọ̀sẹ̀rẹ̀ sí wọn mú ní wòlò kọ́tọ̀rọ̀ nínú sàmà ọlọ́nà wò ní sọ omi kalẹ̀ fún láti sàmà òdòdó náà rọ̀ fún wọ́n lọ́rọ̀ ìbáyìmù tí ìbá bá dẹ́dà ọlọ́run ọba títí rògbẹ̀ ọkàn fún ọmọ àwọn mọ̀ ní òwe lọ́rọ̀ wọn ìtumọ̀ ní pé àwùjọ tí wọ́n bá ti ń yọ zàká ẹranko bẹ̀ dáadà àwọn ìbọn abẹ̀ lọ tí ẹranko bẹ̀ lọ́wọ́ máa wò tí è máa rọ̀ jù kì í sáwọn èèyàn mọ́ tí wọ́n bá ń ta ń dáa jù gbá náà ẹranko ẹsẹ̀ ìwé mọ́ ọlọ́run ewúrẹ́ tá àtijọ́ fún lè dìdarí lónìí àsọdá àtọ̀pọ̀lọpọ̀ wa lọ ẹ̀dìẹ̀ láti àgbàdo lẹ́fún àtúndà jọpọ̀lọpọ̀ wa lọ òdì mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ̀rẹ̀ wà lámìyàn kúrò àádọ́lọ́ wà áàdà rasúrí sallallahu alaihi wasallam illa sallatu alaihim aduwwa min ghayrihim فيأخذ ما بعض ما في أيديهم الله أكبر النبي sọ̀rọ̀sọ̀lọ́m gbogbo àwùjọ àdé ọ̀rọ̀ ọ̀rọ̀ lórílẹ̀ ẹ máa sì ní o in tí mo sì fi ṣe mánú ayé ní kẹ máa lò àdé ọlọ́m ni pé ẹ gbọ́dọ̀ para yín ọkọ àtìyàwó wá jẹ́ àwọn ẹlẹ́lẹ́ olóòrùn sí bá sì wá máa bá lórí ìmìnà ń wò bí ọkọ mi ọmọ méje ìwúlò ní ó ní ń wò bẹ́ẹ̀ wọ́n sì ní àmọ́ kan wá ìyàwó ní inú mi ti ẹ̀dùn nígbà tí wọ́n ti ẹ̀ ti pè méjì ìwà nìkan mú àti ẹ̀wà jọ ń fà wọ́n wá ra ókọ àwọn ọmọ sínú pépà ní pé ìyàwó dọ́gbọ́n yí jí ọmọ mú lọ ìyàwó ṣé èṣù tí ò lè fún yín lọ́mọ iná wà fún yín lówó ọba tó fún yín lọ́mọ kò sí ébèrè rọ rẹ̀ mọ́ àdé ọlọ́run ló fún yín lọ́mọ ẹ̀ máa tọ́jú ẹ̀ èyí ń pa àdé ọlọ́run subhanahu wa ta'ala èmi nìkan ní ẹmọ jọ́sìn lórílẹ̀ o ẹmọ ìgbà àdé yìí o lẹ́yìn ìgbà náà tí wọ́n bá ti yí àdéhùn ọlọ́run àtẹ̀dọ́ ànábì rẹ̀ kí ni jọ́ máa ṣẹlẹ̀ ọlọ́run di ọ̀tá sí ẹ kọ̀ wà ní ìjára wọn àwọ́là ní tẹ́lẹ̀tọ́lá àtànábì ọlọ́run di àwọn èdò sí a bá ní pẹ́sẹ̀ntì lẹ́mí gbí àláfíkà àti ọkùnrin láìsí wá ń jọ sí àwọn náà lọ̀gá pẹ́sẹ̀ntì wa ó dì ní àwọn míì náà tó ti wá dàrà burabu lórí ẹ̀ tí ọkùnrin láìsí wa UK wọn kò náà ìsìwá United Kingdom America náà ti gbagbára lọ́wọ́ ọ̀tí ẹ̀nà wọ́n wà jọ máa UK bá Nigeria ẹ̀mọ́ 10,000 wáwọ́ America lórí òpé o 7 ni ó gbàlọ́wọ́ wọ́n àwọn náà gba 5 kan o aláìnú wọ́n sì wà ní tẹ́tì ti sọ ọ́dá Nigeria 7,000 ni mọ́ o torí àtúmọ̀ tí ó tó wá báyé o ó tó yọ sọ báwọn ibi àti ìsọlọ China ni kí á lè léyìn ṣógbó tó rẹ sáwàtà wà ní asia náà onírú alága náà ṣe ríbà so àwọn náà fẹ́ jẹ́mẹ́ ọ̀sẹ̀ tírì kú ọrùn wọn lọ́wọ́ ọrùn wọn lọ́wọ́ àwọn òtún àbí tírì rẹ̀ mọ́nà àwọn òpó gba ti di 12 pẹ̀lú 57 wọ́n àbí tírì mọ́ di 15 àtọ̀kólẹ̀ nítorí pé àdúró déédéé pẹ̀lú ọba adẹ́dà pẹ̀lú tani o pẹ̀lú ọba adẹ́dà ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí odidi ọdún kan méjì jẹ́rí tó didi ìlú òní parẹ́ mẹ́ ẹnìkan sí kí sẹ́mìnà sí ti ń parẹ́ tó ẹ́kọ́ náà ọba ńlá bàbá dúró tì àà níjọ́ tí wọ́n ń pariwo kòrónà kòrónà kí ló dé tamẹ́ríkà ọba ní lo nuclear bomb fún kòrónà China ò lo UK ò lo gbogbo ẹ̀sìn ní nuclear bomb nuclear bomb ni ó sì pé wa tí wọ́n bá dojú àkọkòrò náà tí ó yìnbọn olóòkù gbádùn lójú ẹsẹ̀ á sì máa sinmi kí ló tí wọ́n yìí tí wọ́n bá wá lè ní ọba tó dẹ̀fòrò sí ẹ tí ó fi gbé yí wípé nuclear weapon àwọn kọ̀ọ̀rán kòrónà kí ló táwọn èmi àti yóò dúró tọ́lọ́bà wọn wà lẹ́yìn a máa lágbára ibi ń bọ̀bá nílàkà ìní ọlọ́dí agbára rẹ̀ tí ìfòrò ó dè tí ó gbà tí ó kò ní dára ẹ̀dí ọmọ mọ́ wọ́n lẹ́yìn mọ́ ní ohun ìgbà ẹ̀dọ̀ onye lè nìyẹn ènìyàn òní omi kó èrè mi ra ọlọ́run mọ́jàrí fòrò àti ìyàdé wọn ọwọ́ akù nàmbà 5 hmm. wà máa lam tahkum a bi kitabillah gbogbo ẹni ìjọ pátá táwọn olórí ibẹ̀ tí wọn ọba ti máa wọ́n ma lò fi ọlọ́wọ́ ọba léra wọn lórí wọ́n yàtà ọlọ́rù mímọ̀ anzalallah àbá àtẹ́tì ẹ̀bọ̀ ọbẹ̀ wọ́n pé èlé ọwà sútébù fún wa alèmélè ẹ̀fẹ́lẹ́ ìsílẹ̀ wọ́n àjọ ti ọ̀rọ̀ náà wọ́n ń jọ ṣẹ́rí bí kí wọ́n sọ pé zina ẹ̀frí ẹ̀ tó bá ti lé ní 18 years ẹ̀frí ẹ̀ tẹ́ bá dẹ̀rọ bí ilé tí wọ́n mú tàbọ́kọ rẹ̀ lọ nìkan kẹ́ ẹbí kí ló ń ṣẹlẹ̀

sórí pé ó ti ṣe báyìí wọ́n wà ní kọmọ bẹ̀rẹ̀ òun pé tẹ́ni ẹ bá gbàbẹ̀ kú ọ̀ràn mẹ́tún nìyẹn tí ọba kú wà láàrẹ máa ń bà sáàmà sàdúà nígbàtàrà tí ó sì rẹ̀ padà ó ní pọ́ọ̀sì kanbẹ̀ tó mọ́ wa ní inú ti 50,000 lọ́pọ̀ wà mẹ́rin ohun orí mọ́ àwọn òpó wọ́n san ẹ̀dàkùnjọ ọlọ́run wọ́n san sí ń tọ́sáwì ní ẹ̀ ọ̀gá àti ìmọ̀ bí nǹkan mí tún mẹ́mẹ́ open check kan náà tó wà lọ́wọ́ 2.5 Ah, ọlọ́gà sísá ti ń sọ̀rọ̀ sára rẹ̀ sáti sílẹ̀ la ilaha illallah nínú tàti mẹ́lá òjò tàti mẹ́lá ọ̀rọ̀ lẹ́rù oṣù màbánú tí ọmọ fòkè gbogbo bí wọn bá ti fi ìdájọ́ ọlọ́run ọba dájọ́ a ń sọ wípé ṣẹ̀ríà ọlọ́run nìdájọ́ ẹ̀yìn ní nǹkan mẹ́rin ní tó ju wọ́n máa kàrí kí wọ́n lójú ọmọ kàtà àbàtì ti tọ́lọ́run dájọ́ wọ́n ta họ́lọ́run bí máa ń zọ lọ ní tó lọ sọ̀kalẹ̀ wọ́n tó wá ń yọ̀ kan wọ́n fi kan sí i wọ́n yíyọ̀ kan wọ́n fi kan sí ọlọ́run dákun mọ́jọ́rọ̀ wọ́n dàrò ọlọ́run dákun mọ́jọ́rọ̀ wọ́n dàrò ẹ lọ́wọ́ ṣẹ̀rí àkọ̀tù lọ́jà bá sónìtùmọ̀ ọkẹ́ká bèèrè wa sónìtùmọ̀ àwọn bàbá tí wọ́n mọ́ gbogbo ní kọ́ọ̀tù kọ̀kọ̀kọ̀kọ̀ ọlọ́run jẹ́ ẹ kí ṣètò àwọn olóyè ẹnì kọ̀ọ̀kan wa tí ìyàwó ẹnì kan bá lọ rojọ́ rẹ̀ láì dá tí àwọn bàbá tẹ̀ kọ́kọ́ rí ọlá àfáà báyìí wọ́n gbé sẹ́gbogbo sẹ́nu wọ́n yára lóyìn lọ́wọ́ ju nǹkan mi lọ ẹ sì máa pè ayé láfa afa afa afa tí wọn náà lọ bí àjílẹ̀ àbẹ̀rẹ̀ kúlọ̀ bẹ́ẹ̀ni wọn mú lọ agodi abadẹ́yìn ọ̀sẹ̀ yìí lẹ́yìn ibò àádásọ́rọ̀ rẹ̀ padà wọn mú lọ lọ torí pé àṣẹ ìjọba ń bẹ́ ń bi eléyìí ọ̀sásẹ̀ ìjọba ń ṣe ìlà kọ̀tù wọ́n mọ̀ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ní ẹgbẹgbẹ ó fèsì mi ò lọ́ọ̀tún lè bá wí sọ lọ́pàá sọ fún àti ẹ àti ẹ wọ́n ti ń dájọ́. gbogbo bí wọ́n bá ti fi tọ́lọ́mù tọ́lọ́mù náà káàtì lóye o àsọlá náà ẹ̀yin mùsùlùmí kí ló tẹ̀lé sábòsì ṣé bẹ́ẹ̀ yìí mọ̀ wípé rúlà regulation bá ṣe sáyé ọ̀bẹ yín lọ́wọ́ kí ló tẹ̀lé jẹ́ ìyàbòsì ẹ̀yin mọ̀ ẹ sì mọ̀ pé òfò láàbà ń bẹ̀ kó sí lọ kó sí lọ mẹ́ bọ̀sọ̀ tí buhari ó débẹ̀ mo ní bọ̀dí tẹ̀wé ọ̀dà àpìn èèyàn rẹ̀ ni o ṣùgbọ́n táwọn èèyàn bá rí chance wọ́n lè lóko kan yìí ní ti ìpàdé nítorí pé olóṣèlú nínú gbogbo àwọn tá à ń bẹ́ ń bi àwọn olóṣèlú ní adájú wọ́n ní wa wọ́n ní sùúrù wọ́n lójú àánú wọ́n ń ṣàìsàn nítorí wa wọn ò fẹ́ kí wà náà bá wa ṣùgbọ́n kí ló kó bá wọn wọ́n lọ jókòó ti affected system by Allah system ò tẹ́lẹ̀ kan ò gbọdọ̀ gbé lọ́wọ́ kó lóun fẹ́ fi darí àwọn ẹrú ọlọ́ àfikẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ bá dé àwọn tí ó tí ó pápá fẹ́ lópin democracy yóò jẹ́ lórí àwọn tó ń dá o lè sọ̀sídì tó dá tó fọwọ́ ara rẹ̀ dá ṣùgbọ́n lórí àwọn ẹ̀dá ọlọ́run bá ṣe máa fi pẹ̀lú pèrè inú mi wá dùn ní ilé asòfin náà nìkan ti dìde o sì this constitution can never help us ó sọ ó ọkà ó sì nǹkan tó fẹ́ tó mẹ́wàá kí ni tẹ́tà àpárọ̀ báyìí ṣé wàá rí gbogbo wọn bá ṣe gbọ̀ wáyìí alọ́bó ẹnìkan kò fi àjíá àwọ́là fi àjíra wa o kí ni tí ní ọmọ ìgbà ẹ̀ṣẹ́ ní ká má dìbò ní lọ dìbò tó bá dìbò ẹn tí ó dìbò ọlọ́run ó bí lérè kí ló tó fi dìbò kọ̀pọ̀ ọmọ tí ó bá ti mẹ́ntí ọ̀sọ̀ fọ́lọ̀ nǹkan lọ dìbò ẹ bá lọ dìbò ó bù ọ̀nà tí ó bá mẹ́ntí ọ̀sọ̀ fọ́lọ̀ yà àjọ kò lè rẹ̀ gbọ́nà ìjọ tí ẹ ti sọ pé ẹ lọ dìbò ẹ lọ dìbò ẹ lọ dìbò àwọn tí ó dìbò sí Nàìjíríà ò sí Nàìjíríà ò ní ẹsẹ̀

níbo ló fi fẹ́ gbọ́ yín pé tó kù fẹ́ tọ́ ọmọ ẹsẹ̀ rù níbo ló fi fẹ́ gbọ́ yín jẹ́mọ́ ìṣẹ́bí Tinubu ọkọ̀ mọ̀ wá pẹ̀rún bí wa dhalika khayrun lahum law kanu ya'lamun ṣe bí ká ti pàdúrà yìí tí ó bá ti wọ́n lo ìdájọ́ mi tí è ṣe ìdájọ́ ọlọ́run ọba wọ́n ta kọ́ yẹ́rù ní màá ń ṣẹlẹ̀ lọ́ọ̀ ní ìtọ́lọ́sọ̀kalẹ̀ wọ́n wá mú èyí jẹ èyí ọ̀jẹ́ ilé ìwà òkè ilé ọ̀wà wọn báwọn amẹ́ríkà bí i nǹkan kẹsẹ̀ ń se wàsásùn wọ́n yọ̀ kan wọ́n mú kan kó lóṣèlú kan wàsásùn nǹkan àwọn èèyàn mọ̀ pọ́ wọ́n mọ ìdájọ́ ọlọ́run wọ́n mọ̀ wá wo omi tí ń bẹ lórí ògì wọ́n mọ̀ fi dájọ́ ọkọ̀tọ̀pọ̀ sálẹ̀ ah lọ́jọ́ kan mọ̀ wà lamẹ́ríkà amúlásíkẹ́ bìládùgbò wà báyìí ni àṣẹyẹ méjì nàìjíríà tí kan sákan tí ò lè fòmọ̀ pẹ̀lú yẹ rẹ̀ ní bá sáré gbé ẹyẹ pẹ̀lú ambulance mo ní ọ̀ nàìjíríà ń bẹ lọ́hùn tí èèyàn máa fi kú kalẹ̀ báyìí kó nílẹ̀ níjọ́ máa tọ́jú ẹ̀ yóò tún kó lùwọ́ láàrẹ̀ wáì àrí ẹni ọ̀sìn tún kọ wá gbogbo ẹ̀ tí ó bá ti pẹ̀lẹ́ ẹ̀kọ́ tí ọ̀dá rẹ̀ fi báyìí dókítọ̀ wọ́n kó ogun bá wọn pẹ̀lú nẹ́ẹ̀sì ẹ̀ ó di ilé rẹ̀ nu kankan wọ́n kẹlẹ̀ kúnlé ẹ̀ wọ́n tún fi nẹ́ẹ̀sì kan tì lórí tààrọ̀ lójú wọn lórí tọ̀sán lójú wọn lórí kankan ó sì sọ tibi tí wọ́n ti sí ilé tẹ́tẹ́lẹ̀ wọn tẹ́tẹ́ àrùn sí tẹ́tẹ́ lẹ́yìn tàbí tẹ́tẹ́ tó kọ̀hún tí ẹ̀bá ọkọ̀ wọlé ó ti níbi tí wọ́n gbà kọjá oríṣiríṣi ìrìn ejò láàyè ní bẹnu gíláàsì báyìí ní tọ́ba náwọ́ sí ni ó ti ní tí wọ́n fi mú báyìí wọ́n la ìfún báyìí wọ́n ti fi hàn kẹfà pẹ̀lú machine yẹn oró inú ẹ̀ ní ọ̀kọ́ wọ́ sínú cup wọ́n àṣẹ ẹ̀bá gbé wáìnì irú wọ́n fi pìpì ààrẹ kọ́mọ̀ mọ̀ tó ń ní ẹ̀gbẹ́ kẹkẹrẹ bí ráta kò ní sọ́wọ́ owó lórí mẹ́rin lónìí níbo là á ti mú owó èdè mbí mọ́ gògóró ọba mú ìtàyẹ ọkọ̀ jókòó náà yóò kẹ̀ dìde lójijì ni èrò ní benton kí ni wọ́n ta lọ́wọ́ ló sì máa finú ó ní mo múlé iṣẹ́ mi tí bẹ́ ń gbádi bọ́ ọjà ti dùgbẹ̀ ọjà wọn ti bá sọ̀rọ̀ mọ́ra àwọn ẹ̀ ẹ is it targeted lọ́yọ́ ó tún àwọn jọ wọ́n tábàrà wọ̀ ká àwọn ọgbẹ́ 50 million dollars sílẹ̀ ọgbẹ́ kankan kò ní sọ́yún àwọn ń bọ̀ gbogbo ẹni àwùjọ tí wọ́n bá ti fi ìdájọ́ náà wọ́n dájọ́ àbí ń lo àwọn kan bẹ̀ ní tí wọ́n ti jẹ́ náà tó ní pẹ̀tọ́ lọ́wọ́ wọ́n sì jẹ́ ni pé àwọn náà làwọn dírẹ́sì ẹ̀bẹ̀ ah, illa ja'ala Allahu ba'sahum bainahum àwọn kí túnmọ̀ bá sàn bainahum ja'ala Allahu ba'dahum a'da'an li ba'din nínú ọmọ ìwẹ̀ ará àtàkàkọ́ ọmọbìnrin wọn mọ́ ọlọ́nà náà ni wọ́n fèsì ara wọn gbogbo ibi tẹ́ ẹ̀bá ti lè dàjọ́ ọlọ́run fúnra ara yín ilé iṣẹ́ ìjọba ẹ̀sọ́ owó tẹ̀ ń pa mẹ́ tí ń bọ́ sápò èlù ẹ̀sọ́ kọ́lọ́pọ̀ ọmọ ẹgbẹ́ pọ̀ ẹ̀sìn rẹ̀ lójú ọ̀nà kí ní kí ń ṣe ẹ̀sọ́ kí nǹkan ọ̀pọ̀ wọ àti èèyàn pọ̀ kọ́ ọ̀sọ̀pọ̀ ọ̀nà ọmú sọ́jà wà ṣíṣe tí sọ́jà ń se nù ṣíṣe sọ́jà ní kò mú o táwọn ẹ̀bá kábàbó orí ń bẹ́ẹ̀ ẹ lè sọ báwo union yàtọ̀ nature ọ̀sẹ̀ tàwọn union ni òye gbàgbẹ́lájì ọ̀rọ̀ asada Suleiman àti Salimani àfẹ́ sára ìyẹn ò mí iṣẹ́ iṣẹ́ yìí mọ̀ kẹyìn owó tó kí o papọ̀ tó wá dúdú jìgẹ́ bàbá wọ́n àti gbogbo àwọn yẹ́ àwọn ìlú ọ̀bọ̀ tara lọ́tún lọ́sí sáà wà tara wa ọmọ kéwọ́ tàfà à ń ké fún wa ẹbí gbogbo àwọn àfa àpàtà tí wọ́n bá yín campaign ẹbí wọn wọ́n mọ̀ pé ń tọ́lọ̀ ń fẹ́ kọ́ àbí wọn mọ̀ kí wọ́n ti wò ó so òdodo tá a bá ti lẹ́yìn kẹ̀kẹ́ tí wọ́n dà sí bàjẹ́ lọ́rọ̀ ìbàjẹ́ ta ló ní kí Tinubu ọmọ wọlé ta ló ní kí Àtìkú ọmọ wọlé ṣùgbọ́n tó lọ sọ pé àfijọ sinmi ní ẹlòlíà lórí láti kí wọ́n wà láà jẹ́mọ́ àtúkù múra wà láàmí o Tinubu lọ wọlé àkówà láàrin àtúkù lọ wọlé àkówà láàrin nítorí wípé sánmà ni a ti sílì eléyìí kìí ṣe bí ẹni kó ti sọpọ̀ fẹ́ bọ́ẹ̀bù wọn pẹ́ tàbá gbé jẹ́bù fọ́lọ́ǹgá àásọ nǹkan ní ni kò kí lọ́kà kàáfà ìntọ́lọ̀mbá wí náà ní kọ́sọ̀ má bújọba mọ́bẹ̀ ní kàkà ìntọ́lọ̀ ó sèwé se torí pé wọ́n mú ọ̀nà bóòlù sí sọ fún wọn wá gbọ́wó wọ́n gbọ́wó ní ìfilẹ̀ fọlọ́n subhanahu wa ta'ala ọlọ́njọ́ ọlọ́njọ́ gbogbo ẹnikẹ́ni tó bá rí ọ wọlé mọ́jọ̀rọ̀ tí a ó dàrú bẹ́ẹ̀ ìsọpẹ́ méje lẹ́yìn yóò dàrú mọ́jọ̀rọ̀ ọwọ́ dàrú bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá rí o sí mọ́jẹ̀ kálíjẹ̀ náà bọ́lọ́wọ́ tí a ọlọ́wọ́ báwọn gbogbo obi ọba nítorí pé orí ayé lórí o lè fọ́rẹ̀ rẹ̀ o lè fọ́ta rẹ̀ kò sọ́dọ̀ olè fún kò nítumọ̀ gẹ́gẹ́ kò nítumọ̀ gẹ́gẹ́ tó bá nítumọ̀ ní ẹn tí òkínu fọ́lọ̀ kò lè máa darí àwa mùsùlùmí ṣùgbọ́n orí ayé ni ó sì wọ́lọ̀ nípa ní o nítumọ̀ gẹ́gẹ́ ọlọ́njọ́ o ọlọ́njọ́ o mẹ́jọ lùí mẹ́jọ òde eru ọlọ́run fún àtọ́ alẹ́mì jí a lè sèfẹ́ inú rẹ̀ ọlọ́run fún ọtọ́ alẹ́mì jí a lè sèfẹ́ inú rẹ̀ ọlọ́run fún ọtọ́ alẹ́mì jí a lè sèfẹ́ inú rẹ̀ bí ó ṣe lè rọ̀ àlọ́run láti ṣe tiẹ̀ ọlọ́run ṣe rọrùn bẹ́ẹ̀ fún wa o ọlọ́run jọjọ rẹ̀ jí a lè rí mẹ́rin tí ìrọ̀rùn wa ń bẹ́ńbẹ́ wọ ládàáni kẹsí rẹ̀ di ojú wa kúrò níbi máa wo bí nínú àwọn tí wọ́n kọ zero sórí ìwé iṣẹ́ rẹ̀ méjì àti mẹ́ra ní kàmá o ọlọ́njọ́ o gbogbo ń tábọ́ wá ń kóbọ̀ àwọn ojú ewúlò fún o méjì àti san gbèsè o wọ́lọ́dà ní kẹsì rẹ̀ bí hakila haula wala quwwata illa billahi al-ali al-azim alhamdulillah alhamdulillah الذي انفرد بتدبير الامور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا احد wa خلقه احمده واجلله واشكر نعمه wa وباطنه واشهد ان لا اله الا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على الرسول رحمة للعالمين نبي الرحمة نبي التوبة بالقاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام فعلا أرسل الله سبحانه وتعالى رسله تكرى لئلا يكون للناس على الله حجة بعد الرسل وختم هذا الإرسال بنبينا محمد صلى الله عليه وسلم وجعله خير الأنبياء صلوات ربي وسلامه عليه وهذا الرسول بعث إلينا فبلغ الرسالة صلوات ربي وسلامه عليه وأدى الأمانة ونصر الأمة حتى تركنا على محدة بيضاء نقية كان هذا لا يزيد عنها بعد هذا النبي الكريم إلا هالك ومن كان من أهل الحي عياذا بالله الحي أمة الإسلام إن الله سبحانه وتعالى يسر لعباده المؤمنين سبل الخيرات وختم أعمالهم بالقبول وعلق إنزال الخيرات والبركات بإقامة العدل على أرضه وقال سبحانه وتسامى ولا تفسدوا في الأرض بعد إصلاحها أمة الإسلام من أفسد في أرض الله بعد أن أصلح الله سبحانه وتعالى أرضه فإنه خاب وخسر كيف لا قال ربنا سبحانه وتعالى ختما لهذا الموضوع بقوله ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذوقهم بعض الذي عملوا لعلهم يرجعون فربنا سبحانه وتعالى يذيقنا بعد ما كنا نعمل من السيئات لعلنا نرجع فإن الله سبحانه وتعالى رب غفور رحيم من أراد أن يتوب إلى الله سبحانه وتعالى فإن باب توبته مفتوح إلى أن تطلع الشمس من مغربها والعكس أمتنا هذا النبي صلوات ربي وسلم عليه حذرنا عن اتباع غير سبيل الله سبحانه وتعالى لذلك قال ربنا سبحانه وتعالى في سورة النساء ومن يتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصه جهنم أمة الإسلام حذرنا الله سبحانه وتعالى على لسان رسوله صلى الله عليه وسلم قبل وقوع العقوبات والابتلاءات فإن الله سبحانه وتعالى قد جعل المعاصي بريدة بريد العقوبات وبريد الابتلاءات جاء في السنن عند ابن ماجه وكذلك في المجم الاوسط عند المنتظراني كذلك جاء في الحليه عند ابي نحيم وجاء في المستوى المحاكم الحديثه بن عمر رضي الله تعالى عنهما وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال لما كان مع أصحابه هكذا جاء من حديث عبد بن عمر أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين الحديث بارك الله ولكم في القرآن والسنة ورفعني الله وإياكم بما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام جاء من حديث عبد بن عمر رضي الله تعالى عنه وضاحمه الحديث مخرج في السنن عند ابن ماجه وفي الحلية عند ابن نعيم وفي المستدرك عند الحاكم وفي الأو... وفي المعجم الاوسط عند الطبراني قال اقبل عليه رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس اذا ابتليتم بهن واعوذ بالله ان تدركوهن ما ظهرت الفاحشه في قوم قط حتى يعلنوا بها إلا خشى فيهم الطاعون والعوجاء التي لم تكن مضت في أسلافهم الذين مضوا ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة ودور السلطان ولم يمنعوا ودور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا الأقرى من السماء ولولا البهائم ولولا الباهم ما أنكروا ولم ينقضوا عهد الله وعهد رسوله صلى الله عليه وسلم إلا سلط عليهم عدوا فيأخذ بعض ما في أيديهم ولم تحكم أئمتهم بكتاب الله أو يتخيروا مما أنزل الله إلا جعل بأسهم بينهم لذلك جاء من تحذير من الفائشة من حديث أم المؤمنين ميمونة بنت الحارث رضي الله تعالى عنها أربعة والحديث في المسند عندما محمد قالت إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تزال أمتي بخير ما لم يفش فيهم ولد الزنا فإذا فشى فيهم ولد الزنا يؤمهم الله بعذاب نسأل الله الرحمن أن يقينا من سوء الخاتمة وأن يفتى على هذه الدولة من خيراته وأن يردنا إليه ردا جميلا اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا اعز لسوى المسلمين اللهم اعز لسوى المسلمين ودمر عاداك ذا الدين اللهم من أرادنا وأراد ديننا بسوء وأراد كتابك بسوء اللهم ربنا أرد بالفتن وجل كان في نحري وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا كلنا معيدا ونصيرا ومجيثا يا أرحم الراحمين اللهم خذ زمام هذه الدولة لعبادك المتقين اللهم ربنا خذ زمام هذه الدولة لعبادك المتقين اللهم ربنا لا تؤمر علينا شرارنا اللهم ربنا لا تحرمنا خير ما عندك اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وفن بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائم في مقلقصة الثابتة من صلى علي صلاة صلى الله بها عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح وإقامة الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استو استووا اعتدلوا seldom